الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا الله أكبر ما صام العبد وأفطر الله أكبر ما نزل المطر وانهمر الله أكبر أيها المسلمون إن يومكم هذا يوم عظيم وعيدكم مبارك كريم فأقول لكم كل عام وأنتم بخير وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله عباد الله إن يومكم هذا إن يومكم هذا يوم صالح وسرور وكذلك يوم حزن وحسرة على فراش رمضان عباد الله أوصيكم ونفسي بتقوى الله تعالى في السر والعلن اعلموا أيها المسلمون أن مما شرع الله لكم أن مما شرع الله لكم في أواخر رمضان إخراج صدقة الفطر يقول الله تعالى قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى فصلى أي صلى صلاة العيد قد, قد أصلح يعني قد فعل وفاز من تذكر ربه بذكر التكبير والتعليل والتهليل بقول الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد جاء في الحديث عن ابن عمر رضي الله عنهما أن نبي الله صلى الله عليه وسلم قال إن رسول الله صلى الله عليه وسلم أرد لكم صدقة الفطر صاعا من تمر وصاعا من شعير إلى أن قال على المسلمين على الحر والعبد والذكر والأنثى من المسلمين فقال صلى الله عليه وسلم من أداها قبل الصلاة فهي صدقة مقبولة ومن أداها بعد الصلاة فهي صدقة من الصدقات أدم قسم أدم ọlọ́run bá mọ̀ tóbi pọ̀ ọba tó tóbi pọ̀ lọ́lọ́run ọba tó tóbi pọ̀ gbá lọ́lọ́run ọba tó tóbi pọ̀ gbá lọ́lọ́run ọlọ́run mọ̀ tóbi púpọ̀ o àdáhùn kan fún ọlọ́run ọba náà lọ́pọ̀lọpọ̀ mímọ́ mímọ́ nífọ́lọ́run gbà ní kùtùhàì àti ní àṣálẹ́ adẹ́rìkí ọlọ́run dá ọba táàmì jẹ́sìn fún yìí ọba tí ò pé méjì ni ọ̀kan tuntun lọ́lọ́run kò ládélé kò lẹ́gbẹ̀ra ọba tí ń pani ọba tí ń yẹmi ọba tí ń yẹmi ọba tí ń ṣẹlẹ̀ kíkọ̀ ọ̀la ọba tí ń múni kúrò ńbẹ̀ ọba tó sọ wọn láti rọ̀mọ̀dánù ti sin tó fi náà lè fi rọ̀mọ̀dánù ti ọ̀dọ́ yìí adẹ́rìkí ọlọ́run ọba Muhammad ẹ̀rú ṣe ọba ní í ṣe òjíṣẹ́ ọlọ́run bá ní pẹ̀lú àlékún ìkẹ́ àtìgbọ́ ọlọ́run ọlọ́run àlékún fún àlejò wa àtàwọn ará ilé rẹ̀ lápapọ̀ àti gbogbo mùsùlùmí lọ́kùnrin lóbìnrin ẹnìkọ̀ọ̀kan wa náà ọlọ́run ṣe wá lẹ́nu ìfẹ́ láyé nínú sáré ṣe wá lẹ́nu ìfẹ́ tó bá dijọ́ gbòǹde àlùkìyàrá mùsùlùmí lọ́kùnrin lóbìnrin ọjọ́ òní ọjọ́ ọdún ọjọ́ òní ọjọ́ ọdún ni ọjọ́ òní ọjọ́ ayọ̀ ni bó ṣe ń jẹ́ ọjọ́ ìdùnnú ló ṣe ń jẹ́ ọjọ́ ayọ̀ ọjọ́ ìgbàlejẹ́ tó lágbára lọ́jọ́ òní náà ti jẹ́ ọjọ́ ìdùnnú látàrí pé ọlọ́run ṣe àánú wa àrígbẹ̀rẹ̀ Ramadan àtúrí òpin rẹ̀ ẹ̀bẹ̀ láńgbẹ́ náà bá kó gbà lẹ́sẹ̀ fún wa gbogbo bá a ṣe lè máa ń ṣe bá a ti lè ṣe tó láti títọ̀ àbẹ̀lẹ̀ ọ̀nà kọ́mọ́tẹ̀ ìwà àgbà lẹ́sẹ̀ fún wa ìrẹ̀lá wọ́ra ṣe wa nínú Ramadan ọlọ́run bá ní fòrò lòdùnú ọlọ́run bá ní mú wọlé àṣẹ ọlá ìpínlẹ̀jì ni wípé ọlọ́run ní kárí Ramadan gbàlágbà pé kìí ṣe gbogbo àwọn tá a jọ bẹ̀rẹ̀ Ramadan lájọ parí ẹ̀ lónìí kìí ṣe gbogbo àwọn tá a jọ bẹ̀rẹ̀ rẹ̀ ìyẹn ń bẹ lórí ìdùnnú lónìí ẹlòmíì ń bẹ lórí ẹ̀kan ẹlòmíì ń bẹ lórí òṣè yàtọ̀ sí pẹ́ ìrí jẹ yàtọ̀ sí pẹ́ ìrí mu níbo lọ̀rọ̀ wọn ọjà sí báyìí níbo ni ó yọrí sí báyìí yìí ni pé ìdùnnú ti àkọ́kọ́ ni ìbànújẹ́ tọ́jú òní fún wa jẹ́ ni wípé Ramadan àtúnwò àtúnwórí àtàlùdáríkà ara rẹ̀ ó ti parí báyìí àṣetán àtàwọn ọmọ ogun rẹ̀ èyí tí a gbé dè mọ́lẹ̀ tí a dè mọ́lẹ̀ tí a ra lókùn fínfín táà fi ń láǹfààní láti jí lóru sáǹṣe náà fílà ó dìde ó gbé kúra ní ó ti ríta ó tọ́ bá pò ó rújú àánú ó rí ṣe ọ̀fẹ́ gbogbo iṣẹ́ olóore ọlọ́run ṣe ní rọrùn àsìkò eléyìí ti lọ báyìí torí bí àṣẹ tán àtàwọn ọmọ ogun rẹ̀ wọ́n ti tú wọn lẹ̀ látàlẹ́ àná bí òòrùn ṣe ń wọ̀ lálẹ́ àná èmi ti tú wọn lẹ̀ báyìí bóò la àṣẹ ní wá jẹ́ ìkànnà wọn tí àṣẹ tán tí ó tún padà máa lò lẹ́yìn tó lóun ti là wá tá a ti gbàgbàgbọ́ lọ́wọ́ rẹ̀ à ń padà bọ̀ wá síbi lẹ́yìn lọ́nà tó lóun bá ọba àdékè ọ̀dá tó ṣe lófin fún wa lára tó náà bá tó tún gbé kalẹ̀ fún wa lábàlẹ̀ ẹ̀sìn lọ́wọ́ parí Ramadan òní pé ká gbìyànjú kálífà yọ sọ́dá kọ́tọ̀lù pétérì táwọn bàbá wa máa ń pè ní yaka yaka yìí bàbá yọ òjíṣẹ́ náà bá ti fi àlàyé rẹ̀ bóòlù àti yọ ká tó lọ síbi lẹ́yìn nínú Suratul Aala ètí a máa ń kà fún alọ́jọ́ Jímọ̀ níraka alákọ̀ọ́kọ́ ọlọ́run ní kọ́lé afúláhà mẹ́tàzákà wàdákà rọ́sùmárọ́bì ìfọ̀sọ́là lóòjọ́ ọdún ẹ̀ ń bá gbìyànjú tọ́jú ọjákà ó ti jèrè ó ti ṣoríire ó ti ráyé wá wàdákà rọ́sùmárọ́bì ìfọ̀sọ́là tí wọ́n ń pariwo Allahu akbar Allahu akbar la ilaha illallah wallahu akbar Allahu akbar walillahi alhamd ọlọ́run rẹ̀ ní báyìí náà tí ń ṣe àgbékèrè lóòjọ́ ọdún ọlọ́run ló ti jẹ́rìí. fọ̀sánlá ó tún wá móríire pápá ọlọ sí yíbì ọlọ kírun fọlọ́wọ́n ọba ọlọ kírun ọpẹ́ fọlọ́wọ́n ọlọ fẹ̀mí ìmoore hàn fọlọ́wọ́n ọba ọlọ́run rẹ̀ níbẹ̀ náà ó ti gbèrè ó ti là ó ti ṣe oríire abẹ́náwọn ọba tùbá ni wọ̀ sàrálá ó ṣe wá lẹ́yìn tí ó gbèrè ó ṣe alẹ́ tí ó gbèrè ẹni tí ó là ó ṣe alẹ́ tí ó ṣòro rẹ̀ láyé àti lọ́jọ́ gbẹ̀ngàn ìṣẹ́ àná abdullahi ibn umar kọ́nà kọba nìyẹn ló fi ó ní òbí sọ́nà ọba sallallahu alaihi wasallam ó ṣe lọ́rùn yẹn fún gbogbo mùsùlùmí pátá ọkùnrin ni obìnrin ni olówó ni ẹni tí ò ní ni ọmọdé ni àgbà ni kódà tẹ dórí oyún onú wọn fẹ́ ká yọ pọ̀ náà àlẹ́bí ni ká yọ jákà káàbà wá yọ jákà kí ni tá a fi yọ Abu Sa'id al nìyẹn ló fi ó nígbà yí àlẹ́bí sallallahu alaihi wasallam kúnnà nọ́ọ̀kùnrinjùwà nínú tọ́hán olóúnjẹ làá máa yọ tá a máa fi ṣe jáka wàkánà tọ́hán mu náà oúnjẹ ẹja tá a máa ń jẹ ńgbà náà ó dákọ lọ́dọ̀ wá ń bí dàbídùn èsì oúnjẹ fáwà o kódà bẹ́ẹ̀ lómi jẹ tán máa ti bíbọ fóònù ni máa ń rò bí ìbá ti túnà tẹ́ pé ní ìbá ti máa ẹni pé ọgbọ́dọ̀ wá sọ pé kankan lo súnà kankankan pé ah, ah, tamuru lànàbì náà tamuru wọn náà náà àbúta ìdù oúnjẹ tàwọn lélẹ́yìn àjẹ́kọ́tà náà bàyọ̀ jáka èlùbọ́ láfún èlùbọ́ gidi wíìtì tọ́dá gàárì ìtọ́dá lára nǹkan tá a lè yọ ni eré ń bẹ́ńbẹ́ ìrẹsì ń bẹ́ńbẹ́ má ṣé gbúrú ni kálá ìní ó fi yan jẹ ní pépà ní kó fífi èyí pé wọ́n tó bá ti ẹ̀ fún èèyàn lágbàdo méjì ọjà jòní méjì ọjà náà tètè lọ fún láti jẹta yóò ti bọ̀ pẹ̀lú omi gbóná yóò lè fi tòbi ìyẹn láàárọ̀ yìí kò sí ní tó burú tá a bá yọ ọjà kà fún ni tán tó fowó sí lẹ́gbẹ̀ẹ́ ọlọ́run bá subhanahu wa ta'ala ọlọ́run ní pàmẹ́ntà tó wà àfáyérán òun àfáyérán láwọn nítorí wọn ń ṣe láwọn èèyàn bẹ́ẹ̀ bá ṣe tán tẹ tún wá gbìyànjú tẹ tún pínú píndọ̀ ṣe tẹ olóore sí ọlọ́ni ọmọ ìgbà pọ̀ ìyẹn fẹ́ni tí ọba lè ṣe bẹ́ẹ̀ ẹjẹ́ ayọ̀ sọ́dákọ́tò lè kéde ọ̀rọ̀ káàbà yọ yíyọ rẹ ti bẹ̀rẹ̀ láti jẹta ẹni pé ọdún kù ọ̀túnla ńlá ti yọ a lè yọ ní ọdún kọ̀la a lè yọ ní ọdún kọ̀túnla ọwọ́ apọn dandan láti yọ bí ilé tó ṣùgbọ́n ti lè lé báyìí tán tó pé tọ̀ wọ́n ti rọ́ṣù látàrí pé rọ̀mọ̀dánù láti magribi àná ló ti pẹ̀lẹ́dẹ̀ fún láti yọ sọ́dákọ́tò ìpótò ṣùgbọ́n ìsọ wa lọ́lájú rọ́pùtòlù fọ̀dílà oníká yọ látẹ̀yìn àsùnbà kó tó di pé a wà sí ibi tí a bá ti kírun yídì ọlọ́run ọba nígbà mú sọ́rọ̀ ìdíṣẹ́ ọlọ́run ọba tó sọ pé mẹ́ni àdáhà kọ́bùlà sọ̀lá ọ̀yẹ́ sọ́dákọ́tò ìmọ̀sùgbọ́nà ẹ̀ ń bá yọ kó tó lọ sí yídì eléyìn gangan ni jákàtọ̀ ọlọ́run ọba ọ̀tẹ̀wọ́gbà ṣùgbọ́n mẹ́ni àtẹ́bọ́wá wáyé asọ́dàkọ̀tún mìíràn sọ̀dàkọ̀ bí ìgbà tí yẹn kàn ṣe torí àánú kan náà wọn torí àánú tòun yóò mọ̀ jẹ́ ẹ̀jẹ̀ ayọ́ ìbẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run ẹ̀jẹ̀ apáyọ̀ ọlọ́run ga kọ́lọ̀ nǹkan gbà mẹ́rin ẹ̀sìn fún wa. a kì í fowó yọ o dídí àtọ́ yanjú àdàdálẹ̀ tí ọ̀dà burúkú oníkéyìn ó fi owó yọ àwọn sàbẹ̀ kò sínú àkọọ́lẹ̀ fẹ́ni ẹ̀ka fowó yọ òtítọ́ náà bá sallallahu alaihi wasallam kò fowó yọ oúnjẹ tánà bí fi yọ òní ẹ̀jẹ̀ àfihàn abdullahi ibn Mas'ud ó ní máa ń ká àná ó lè ń bá fẹ́ kọ́ sí ẹnìkan má kọ́ sí àwọn tí wọ́n bẹ láyé ní ìsìn àwọn tí wọ́n ti kú tí wọ́n ti lọ mina sahabatul kiram wa tabi'ina al-fudala àwọn tá a máa kọ́ṣe nu níbi iṣẹ́ olóore ọlọ́run ọba yóò gbà lẹ́sìn fún wa. Ramadan ìbẹ̀rẹ̀ rẹ̀ ànábì jẹ́ àmọ́ bóòlù àṣẹ màkó ti yá bẹ̀rẹ̀ àwẹ̀ bóòlù àṣẹ parí àwẹ̀ ṣe àlàyé rẹ̀ fún wa وأفطروا لرؤيته فإن غم عليكم فأكملوا عدة شعبان ثلاثين يوما Ànábì ní ẹ bẹ̀rẹ̀ àwẹ̀ nítorí pé róṣù ni o ẹ tún parí àwẹ̀ yín tẹ́ ẹ bẹ̀rẹ̀ lánàá látàrí pé róṣù ni o bí kùrùkùrù bá bojú ọjọ́ ajẹ́pẹ́ oṣù tẹ́ ń bá lọ ẹ̀yẹ àkàkún pé lọ́dọ̀ wọn bíbò láti ń ṣe àkọ́kọ́ náà nǹkan jẹ́ wa a ti jókòó láti bí oṣù mẹ́ta kí Ramadan tó bẹ̀rẹ̀ làwọn àgbààgbà àfà tàrùpágbà àfà ni wọ́n wọ́n ó sì pé bíríkótó pé bíríkótó ọjọ́bà ìlà bẹ̀rẹ̀ àwẹ̀ ọjọ́bà ìlà parí àwẹ̀ ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé kò sí bí wọ́n ti sọdún lánàá àti lọ́dọ̀ wa ń bí nìkan ẹbá sì bí wọ́n lérè wọ́n ní ìmọ̀ fàlákì ìdí ń sọnù ló nílọ́jọ́ ọdún àwọn tẹ́ ẹbá lè ti ń bá wa sọdún pẹ̀lú wa ìyẹn lánàá ń bá wa sọdún pẹ̀lú wa àwọn ti ń gbàgbọ́ yẹn sáwọn tí wọ́n wá hmm, ó tẹ̀ yí ọmọ nù àwọn tí wọ́n tọ́dún lánàá gangan ló yé ìbẹ̀rẹ̀ àwẹ̀ anábì ti sàlàyé rẹ̀ fún wa ẹ bẹ̀rẹ̀ nítorí pẹ́ rí lẹ́tẹ́ṣù ẹ sì parí rẹ̀ nítorí pẹ́ rí lẹ́tẹ́ṣù ọ̀wá lè jọni lójú o òjíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alaihi wa sallam ó ti di àmà wípé fa innahu man ya'ish minkum fasayara ikhtilafan kathira fàálẹ́kùn bí sunnati wọ́sọ̀nẹ́tì mọ̀sọ̀lẹ́fà ayọ̀rọ̀ ṣìgbìn anábìnrin ti bá lọ tán ní pàtàkì jùlọ ìgbà ayé bá ń lọ síbi kùrùnkùndùn ọ̀pọ̀lọpọ̀ yapa nú ẹ̀sìn tí ò sí nú ẹ̀sìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ò ní pílẹ̀ làwọn èèyàn máa ṣe àwọn tàbí ní tó wá dẹ̀bá ń kí n bóun láti wá ṣe onífàálẹ́ ikùn bí sunnati ìlànà èmi ànábì tí mo ṣe máa ń ṣe ìjọsìn gẹ́lẹ́ ọ̀dọ̀wọ́ yìí nìkẹ́ ìdìmọ̀ sípò ìlànà àwọn àrólé mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n jẹ́ àfinisọ́nà abubakri umar osman ali abdulhaliha bínú wájúbí aníbi ní eyín èrìgì yín èrìgì yín òníkẹ́ ti gbà mú kọ́mọ̀bà ìjàbọ̀ rárá yẹni pé ààrí kanú tàpá abubakri umar osman ali o àgbọ̀kẹ́ máa mọ́jọ́lẹ̀ fún ramadan ànábì gan kìí sí ìmọ́jẹ ọlẹ̀ àwọn èèyàn lọ máa wò ó ni tí wọ́n bá rí wọ́n láwọn rí ànábì yóò sọ pé tọ̀ ẹni tó lọ rí tọ́ ọgbọ́ lọ́hùn gbọ́ tọ́ ọgbà ànábì gbọ́ ọba tó lọ́hùn gbàgbọ́ ìyáàbì la áàdùn àlẹ́ náà ẹ kéde fáwọn èèyàn pé àwẹ̀ ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ náà ni lọ́wọ́ parí ibi tọ́wọ́ parí tiẹ̀ wá lé dé fún ìgbà kẹ́nìkan sọ pé òun dárí lè fúnra wọn ṣùgbọ́n níbẹ̀rẹ̀ wọ́n máa gbẹ nìkan níṣẹ́ tí ànáàtù màtàṣà wùlùkóòrùn kálukọ́ ma jẹ̀rán kí Ramadan kọ́ bẹ̀rẹ̀ ìmọ̀lọ́wọ́ parí ó ti sú ó ti rẹ̀ ẹ́ méjì ò kéré yányá iní ẹgbọ̀dọ̀ tó fáwọn orílẹ̀ tẹ́tù Ṣawwal kó tó di wípé kó tó di wípé àátùnà àmọ́bí táwọn tí a ń sọ ọdún lánàá àmọ́bí tí a ti lè tẹ́ṣù wọn bóyá ní ọkàn gánú yàrá wọn bóyá ẹgbẹ̀ni ti wọ́ bẹ́ẹ̀ lórí ajá wọn lóòrì sí yọ ọkọ̀ yí a ju gbẹ̀gbẹ̀ ni wípé àlékùn bìsùn náà ti pọ̀sí mẹ́sàn-án òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam ó ní inni tarikum fikum amrayn ma in tamassaktum bihima lan tadillu min ba'di abada kitaballah wa sunnati rasulillahi sallallahu alayhi wa sallam. anábìlẹ̀ mi ti ń lọ ṣùgbọ́n kí n tó lọ nǹkan méjì péré ìní ń filẹ̀ fún yín ìkíní kejì nǹkan méjì jọ̀rún tẹ́ ẹ bá lè bì mú sí kán tẹ́ ẹ taari ẹ̀ síwájú tẹ́ ẹ ń tẹ́ ẹ lé láǹtẹ̀bí lómi báàdì abada ẹ lè ṣègbé o ẹ lè sọ́nu ìyà ò lè jẹ yín o ẹ lè ẹ lè ìgbésí ayé yín yóò máa dáa kí ni nǹkan méjèèjì ọ̀run tí ń ra ọlọ́run alukur'an wa sunnati àtàdíkà lẹ́nu wa muhammad sallallahu alayhi wa sallam بارك الله لي ولكم في القرآن الكريم ونفعني وإياكم من من الآيات والذكر وكل ما تسمعون من الله تعالى الحمد لله رب العالمين معيد الجمع والعيات ومبيد الأمم وجامع الناس ليوم لا ريب فيه إلا الله لا يخلف الميعاد وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا مضاد وأشهد أن محمدا عبده ورسوله المفضل على جميع العباد صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم التناد وسلم تسليما كثيرا أما بعد فأوصيكم ونفسي بتقوى الله تعالى في السر والعلن ثم أوصيكم بوصية رسول الله صلى الله عليه وسلم الصلاة الصلاة وما ملكت أيمانكم إن لولا لحظة في الإسلام لمن ترك الصلاة ومن تركها فعليه لعنة الله والملائكة والناس أجمعين ومن تركها فقد خرج من دين الله وحل دمه وأحل دم نفسه وماله وعرضه تارك الصلاة عدو لله عدو لرسوله عدو لأولياء الله مكذوب عليه في السماء ومكذوب عليه في الأرض هذا هو قصة الله أبو سلام قول ọba yìí ìní máa ń mú jimá wá lẹ́yìn jimá ìní máa ń mú ọdún wá lẹ́yìn ọdún ọba tó ti pa àwọn ìjọ tó ti rí kọjá lọ ọba tó pa wọn ọba yìí gbogbo ẹ̀ dájọ́ fún ọjọ́ tó ti pé kò sí ń bẹ́ẹ̀ ọba tí kì í àdéhùn rárá lọ́lọ́run Allah ní níbi ká àtijọ́lì kí àdéjọba Muhammad ẹ̀rọ ṣe ọlọ́run ní ṣe òjíṣẹ́ ọlọ́run bá ní pẹ̀lú ẹni tọ́lọ̀ ń bu ọlá fún lórí gbogbo ẹ̀dá pátápátá tọ́lọ̀ ń tó dá àlékún ìfẹ́ àtijọ́ ọlọ́run kọ́ mọ̀ọ́dà àtàwọn ará ilé rẹ̀ àtàwọn sọ̀hádà rẹ̀ lọ́kùnrin lóbìnrin àti gbogbo ẹni tó bá ti dáadáa tẹ ìtẹ̀lé lánàá wọn tí èdìjọ́ tí wọ́n máa gbogbo ẹnì kọ̀ọ̀kan wá yẹn lọ́jọ́ àlùkìyà náà mùsùlùmí lọ́kùnrin àti ní obìnrin ìbẹ̀rù ọlọ́run ọba Allah ọmọ ìdánwò ẹnì kọ̀ọ̀kan wà ní kọ̀kọ̀ láwa ní ẹ̀já bẹ̀rù ọlọ́run gbangba láwa ní ẹ̀já bẹ̀rù ọlọ́run ẹ̀mí ti jẹ́ àgbàgbé ntọ́nà ọba tó torí ẹ̀dá wa wà mí ọkọ̀ láti rí jí ilẹ̀ wà lè éè ìlà lè yàgbọ́n àtẹ̀yìn aṣọ́lùdẹ̀ ni ọlọ́run lóhùn torí kíni ìka dá wa kò torí nǹkan kan ní ìdá wa àti kálíbà àmọ́ wá jọ́sìn fún ọlọ́run lára àwọn ìjọsìn tó wá pàtàkì jù sáàfí màkọlẹ́ yìí mùsùlùmí ni eléyìí kéè ṣe mùsùlùmí ìrun kíkí ni o ìgbó kù sáàtà kánà bí ọ jáde láyé ó mú ìní ìgbẹ̀yìn tí ó fi jáde láyé ariwo tí ń pani pé asọ̀láàtà asọ̀láàtà wà máa málàkàtì àìmáàlókọrùn ee èmi ti ń lọrun ìrun kíkí dọwọ́ yín o ẹ má fi rún ráre o ẹ má kí lásìkò rẹ o ẹ a kírun àkíkọ̀ tẹ́ ma rò pé máa ń jọ lọ́rùn ọ̀bà lójú o má sì kírun kan le kásìkò rẹ̀ ọrụ tó tó asọ̀láàtà asọ̀láàtà wà máa má lọ́kàtì àìmánukọ̀nù àwọn ẹrú tẹ́ǹbẹ̀ lábẹ́ yín tẹ́ǹbẹ̀ dáadáa sí wọn àwọn ọmọ tẹ́ yín àwọn ìyàwó tẹ́ ń bẹ lábẹ́ yín dáadáa wọn ọlọ́run látara wọn kíkí ọmọ wa. ẹn tí è bá kírun ọmọ nípin kankan nínú ìjẹ́ mùsùlùmí ẹn tí è bá kírun ẹni tí a máa fi ń ṣépè ní sọ́mà tí a máa fi ń ṣépè ní lórílẹ̀ mẹ́ni ẹn bá gbẹ̀rún jùlẹ̀ tí è bá kí irú ẹni báhùn kìí ṣe mùsùlùmí má òjíṣẹ́ láwọn bá sallallahu alaihi wa sallam ó ní al-ahdu alladhi baynana wa baynahum as-salah àdéhùn tí ń bẹ láàrin wa àtàwọn tí wọ́n kìí ṣe mùsùlùmí ni kí wọ́n máa kírun ẹ̀ ń bá ń kírun ó ní mùsùlùmí òdodo ẹni tí è bá kí irú ẹni bẹ́ẹ̀ kìí ṣe mùsùlùmí o kódà tó bá jẹ́ pé lùbí tí a ti ń lo ṣẹ̀ríà ni ẹni tí è bá kírun wọ́n bẹ orí ẹ̀ wọ́n sọ kalẹ̀ ni bádẹ́lẹ̀ ìsìtá bá ti sàlásà ti àyàm lẹ́yìn tí a máa ti ní ó tún bá pé tọ́ọ̀mà kírun tọ́ọ̀mà kírun ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta báyìí wọ́n torí ẹ̀ kalẹ̀ ni ẹni tí è bá kírun hàlálù dámì ẹ̀jẹ̀ rẹ̀ alẹ́ tálẹ̀ halalul man dúkìá rẹ̀ alẹ́gbẹ́tẹ̀lé alẹ́gbọ́mọlúwàdó rẹ̀ alẹ́bàjẹ́ alẹ́ tí è bá kírun àdúnwò lọ ọ̀tá ọlọ́run ló nítọ̀run ọ̀tá òjíṣẹ́ ọlọ́run ni ọ̀tá ló jẹ́ fáwọn àyàn fi ọlọ́run alẹ́ tí è bá kírun láàyò wàákálù kì í ṣe ń tó yẹ kájọ máa tọwọ́ bọ̀ kájọ máa jẹun ẹni tí è bá alẹ́ tí ìbá kírun láyé rọ́ọ̀fà kun kìí tẹ́ tó yẹ ká máa bá sọ̀rọ̀ ẹ wọlé wọ̀de látàrí wípé ó ti jáde kó ní ẹ̀sìn Islam báàbà wá kírun ọ̀run mọ́sálásí ló ti kì rẹ́ tọ́jọ́ kan ní tọ́ọ̀bà tó wá kí jàmáà ní á fẹ́ ká kírun wa ká wá sí àmójútó òun náà kò sí ń tó burú fáwọn obìnrin láti wá kírun mọ́sálásí látàmúnà àrùn ìmá àgbáyé mọ́sájì kọ̀kan sí dandan fáwọn láti kírun mọ́sálásí wọn wọ́n bá kọ́ ni ó tẹ́kí lásìkò rẹ̀ mọ́sálásí bẹ́ẹ̀ lóbìnrin ló kìí tẹ̀ lásìkò rẹ̀ lé kò sí tó burú àwọn náà lè kí ń jẹ̀mọ́ láàrin ara wọn nínú ilé akáláṣe ìmáàmù tí wọn ò ní wà níwájú àárín onímọ̀mù àwọn obìnrin òníyọ́ wà lánàá níbẹ̀rẹ̀ Ramadan bí ọjọ́ bíi méjì mẹ́ta mọ́sálásí kan níbi tí ọlọ́run tún lè sùn mọ́lẹ̀ sí àtòun àtàwọn ọmọ ogun rẹ̀ ọmọ tó ń mí dọ́dọ̀ wà ọjọ́ kẹrin ogun mọ́sálásí bí yoro yoro yoro yoro yoro yoro yoro yoro àti ẹ̀tún lẹ́sì ń ọ̀pọ̀ ń lórí irun ìdílé náà ìgbà sáfù kan pé ó tó kún ó Ramadan ti lọ ẹ̀jẹ̀ abẹ́rù ọlọ́run nígbà bá ń táwọn ṣe bá ń lo Ramadan nígbà Ramadan bá wá lọ ń kọ́ fẹ́ Ramadan tọdún yìí ó sì lọ kí wá ṣe kó túnmọ̀ rẹ̀ ni pé káwá padà sídi ẹ̀ṣẹ̀ man kana ya'budu Allah eh, fa inna Allah hayyun la yamut wa man kana ya'budu Muhammadan fa inna Muhammadan qad mat Abubakar Siddiq kọ́nà bá ní yọlú sí bàtà níbi jáde láyé táwọn kan ti kó náà àwọn kan láwọn ò ní yọ zakana anábì Abubakar ni ẹ bá wọn kọ́lọ́ lòún sìn ọba tí ó máa ń sẹ̀mí láyé lẹ́rẹ̀ náà wọ́n tẹ́ pààyàn bí lòún sìn anábì ti kú báyìí tíjọsìn ló ti wá sánà ní kí ẹjá Ramadan táwọn kírun ẹ má jẹ́ apadà sídìí àbòsí ẹ má jẹ́ apadà sídìí èrú ẹ má jẹ́ apadà sídìí ẹ̀kẹ́ ìbú bá a ṣe ń Ramadan ẹ̀já máa ṣe kùránì rẹ má lọ gbé sórí pẹpẹ máa kà lójoojúmọ́ bó Ramadan bọ́ọ̀ bá lè bẹ́ gíjà rọra máa bẹ́ kẹ́jẹ́kẹ́jẹ́ níwọ̀n bá bọ́ọ̀ bá lè parí kùránì bíi mẹ́wàá bó ṣe ní Ramadan bó ṣe yọkàn bó ṣe mẹ́ta rí fọ́ọ̀n parí rẹ̀ láàrin oṣù oṣù kọ̀ọ̀kan lára àwọn tẹ́ẹ̀rẹ̀ ìfáàdé bá ń wájú ọlọ́run lọ́jọ́ àlùkìyàmà lára rẹ̀ náà nù ẹ̀já bẹ̀rù ọlọ́run bá àwọn tá a jí ọ̀dọ́ ìbẹ̀rù ọlọ́run ọmọdọ́wọ́ wà àwọn tá a la àṣẹ ní jẹ́ irinṣẹ́ fáwọn olóṣèlú bóò ni wọn ò ṣe tún ní ààbọ̀ fún wa ìbẹ̀ ìtí á níjò ní ilẹ̀ mi ọ̀bàdàn lónìí yìí kò sí fọ́kànbalẹ̀ kankan mọ́ níbi kankan kódà béèyàn bá ń jáde báyìí èèyàn máa wọ̀nyí ni pé tí ẹ̀sìn kan ti fẹ́ yìnbọn ọlọ́run tún ṣe àwa lọ́kànbalẹ̀ díẹ̀ lágbàlá bí yìí àwọn kankan bẹ tó ṣe pé wọn ò lójú oorun ji ẹ̀dẹ́kọ̀ ẹjẹ́ abẹ́rẹ́ ọlọ́run wa tá a jẹ́ ọ̀dá kullukum ra'in wa kullukum mas'ulun an ra'iyatihi gbogbo yín adana jẹlẹjẹ o gbogbo yín láti beléèrè nípa bó o lẹ ṣe da ẹran yín bó o lẹ ṣe dà wọ́n jẹ pé ẹ̀jẹ̀ abẹ̀rù ọlọ́run ẹ̀jẹ̀ á gbìyànjú lórí bá ṣe tún ayé àwọn ọmọ ẹ̀dá àti tún bóun ó sì lọ máa gbọ́rọ̀ lọ́n bóun láti fi wọ́n sílé kéwú bóun ó sì máa gbọ́ wá sí bóun làkídà àwọn bóun ni ó ṣe dáa bóun ni wọ́n sì máa pọ́ lọ́wọ́ bá nìkan lọ́ba tá a máa ń sìn bóun ó sì máa bẹ̀rù Ọlọ́run ní kọ̀kọ̀ àti ní gbangba bóun ni wọ́n sì máa gbégbèsè ayé pé bẹ́nìkan ò tiẹ̀ rí mi ìbọ́lọ̀wọ̀n bọ̀bà tí ń wù mí ni lábala àìbalẹ̀ ọkàn ìpani lójoojúmọ́ bí wọ́n ti ń pààyàn lọ́dọ̀ mùsùlùmí ẹni tẹ́mẹ́ lè pè ní mùsùlùmí a kò gbọ́dọ̀ gbẹ̀mí èèyàn àfikọ́jẹ́ wípé ó yà tẹ̀sù ni ayà tó tẹ̀lé ọlọ́ni wà mẹ́yìn yàtọ̀ mọ́mìnà mùtàmídà ẹ bá mọ̀ọ́mà tọ́ta ẹ̀jẹ̀ mùsùlùmí tọ́ta alẹ̀ tọ́pọ̀mọ̀ ya rẹ̀ tọ́jẹ́ mùsùlùmí kílẹ̀ san rẹ̀ bàjẹ̀zá òun jahannam ọlọ́ni wọn sọ nínú jahannam tó bá sọ nínú tán wà gọ́dì bàbá òun àlẹ́ ọlọ́run ìgbéjìnà láàánú ọlọ́run yóò máa tẹ̀lú nítàn ìyà tó tóbi ọlọ́run ló ń palétè ilẹ̀ tó nítọ̀hún ẹ wo yí àwọn àgbẹ̀ tí wọ́n ti gbẹ̀mí ẹ wo yí àwọn èèyàn tí wọ́n ti sẹ̀mí wọn lóko ẹ wá dúró àwọn èèyàn tí wọ́n ti jí gbé ìjínipa owó ìlú ìgbénipa ìdákọ̀já bẹ̀rù rẹ̀ kọ́nà bá kó ṣe àánú wa o kọ́mọ̀sí lè ní àkímọ̀ fún ẹnìkọ̀ọ̀kan wa kọ́mọ̀sí Ramadan yìí ní àgbàmọ́sún ẹnì kọ̀ọ̀kan wa kọ́nà ń kún هو تقبل الله مني ومنكم وجعلني وإياكم من minkum waj'alani ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره يا حسنه وقنا عذاب النار اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءك اعداء الدين واحمي حوزه الاسلام يا رب العالمين اللهم نسالك الهدى والتقى والعفاف والجنى اللهم رحمتك نرجو ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم اجعل هذا الجمع جمع مرحوما وتفرقنا من بعده تفرقا معصوما ربنا لا تجعل فينا ولا معنا شقيا ولا مسرودا ولا محروما بعزتك يا أرحم الراحمين اللهم من أراد بنا أو بإسلامنا سوءا فرد سوءه إليه واجعل تدبيره تدميره يا عزيزا لا انتقام اللهم اجعلنا منه تقيك من الناس اللهم اجعلنا من عتقائك من النار اللهم اجعلنا من تقايك من النار اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا ربنا اتنا في الدنيا حسنه وفي الآخرة حسنة سنة وكنا النار اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم رحمتك نرجو فلا تكلنا إلى أنفسنا فرحة عين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 نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك اللهم اجعل هذا البلد آمنا مطمئنا سخاء رخاء وخير بلاد المسلمين يا رب العالمين اللهم أصلح لنا ولاة أمورنا وأئمة أمورنا اللهم أصلح لنا ولاة أمورنا اللهم خذ من واصلين إلى ما فيه صلاحنا في الدنيا والآخرة ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم اجعلنا من العائدين الفائزين اللهم اجعلنا من المسجدين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ìdúnà nìyà ẹ̀kọ́ gbàmì máa ní ẹ̀rọ amẹ́kùn kọ́lọ̀ ọba kọ́mọ́ fílẹ̀ ṣe òkú fún wa nínú ìsẹ̀yà yíwa ní ẹ̀kẹ́